dúpẹ́ fún àánú Jésù nínú ayé wa fún ohun Let's give that honor to him. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù fún ohun tó ṣe. Olúwo ṣeun. Wọ́n dúpẹ́ nípa agbára oṣù. Wọ́n dúpẹ́ nípa We thank Lord, we exalt your name. Ẹ ká dúpẹ́ fún olùfẹ́ ìta àgbà lọ́wọ́ Ọlọ́run yìí oore-ọ̀fẹ́ ńlá nínú wa oore-ọ̀fẹ́ ńlá lórí Somebody let's lift our voice and begin to bless him. Ẹnìkan gbogbo ohun rẹ sókè kí wọ́n yìí pé Jésù ṣù wọ́n tó jẹ́ agbára fún. We thank you Lord. We worship you Lord. We exalt you God. and fún tó ń Jésù mà ṣeun Jésù ṣe Jésù ṣe fún oore ọ̀fẹ́ rẹ ẹ ká dúpẹ́ fún àánú láta gbà yìí ẹ ká dúpẹ́ fún agbára ńlá èyí tó fi dáàbò bò wá ẹ ká dúpẹ́ fún owó ìyanu rẹ lórí ayé wa sẹ́ let's lift our voice and begin to bless the Lord ẹ ká dúpẹ́ orí gbogbo orí Ọlọ́run. where you are. Let's thank Him. Let's exalt Him. Let's magnify the Lord. Let's thank Him for the blessing. Orí Ọlọ́run lórí ayé wa, orí Ọlọ́run lórí iṣẹ́ wa, orí Ọlọ́run lórí ọ̀nà wa gbogbo. Let's thank Him, let's thank Him, let's thank Him, let's appreciate Him. Let's stand the Lord. Let's worship Him. Let's give that honor and glory to Him. Let's give that adoration to His name. Ọlọ́run ṣe ọlọ́run jẹ́ ká dúpẹ́ ọlọ́run fún ti ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́. Let's bless His holy name. Let's exalt His holy name. Let's worship His holy name. Let's thank Him, His holy name. Let's give praise, His holy name. Let's worship His holy name. Let's exalt His holy name. Thank Him. Thank the Lord. Thank Jehovah God. Ekadupuri Olorun. Thank Him. Ekadupuri. Let's thank Him. Ekadupuri. let's exalt him ẹ̀rọ jésù yìí fún tó ṣe fún wa ó ṣe náà ayé wa let's bless the Lord let's thank him let's glorify him let's exalt ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí rẹ̀ sẹ́ orí ọlọ́run tí kò fìgbà kan dúró orí ọlọ́run tí kò fìgbà kan yẹ nínú ayé wa nínú ayé ọmọ wa let's thank him. Jehovah God, we thank you. Jehovah God, we thank you. Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ. Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ. Ọlọ́run ayàn ọ́. Fòrí ńlá. Ọlọ́run ẹgbẹ́ ọ̀gá. Fòrí ìbùkún rẹ. Ọlọ́run ayàn ọ́. Fòrí àánú wọ lórí ayé wa. Lórí iṣẹ́ wa. Lórí ọ̀nà wa gbogbo. Let's worship him. Let's exalt him. Let's magnify him. Ọlọ́run ọlọ́run o ṣeun ọlọ́run o ṣeun ọlọ́run o ṣeun ọlọ́run àyàn ọ́ jésù agbóga jésù àyàn fún orí ńlá jésù aga jésù àyàn ọ́ fún orí ńlá jésù agbóga jésù àyàn ọ́ we thank you lord we thank you lord we exalt you lord we honor you lord We worship your name, just worship his holy name, exalt his holy name, bless his holy name, thank him, give that glory to him, give that honor to the Lord, exalt him, magnify him. Lord, we thank you. Lion of Judah, we honor you. Jehovah God, we praise you. Jehovah God, we sabbat you. Thank you, Lord, for your grace. Thank you, Lord, for your love. Thank you, Lord, for your spirit. Thank you, Lord. Let's thank Him. Let's give that praise to Him. Let's give that honor to the Lord Almighty. Let's worship Him. Let's give that praise to the Lord that is worthy of all our praise. Jehovah of all glory, of all honor, of all adoration. Celebrate Jesus wherever you are. Let all be praised. Let the name of Jehovah God be praised. The name of Jehovah God be worshipped. Give that praise to Him. Give that word. Exalt Him. Thank you, Father. Lord, we thank you. Lord, we honor you. Lord, we glorify you. Be that exalted, O God. Somebody thank the Lord. Thank Him for the grace. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọwọ́ agbára rẹ̀ sẹ́. Ọwọ́ àánú, ọwọ́ àánú Ọlọ́run, ọwọ́ orí ọ̀fẹ́. For the hand of God in your life. Àrà tó fa wa dá. Let's thank Him. Let's give that praise to Him. Lord, I thank you. Lord, I worship you. Jehovah God, ìwọ la yìn lógo, ìwọ la yìn lógo fún ohun tó ń ṣe, ìwọ la lógo fún àánú ńlá, ìwọ la gbéga fọwọ́ We thank you, we honor you, I bless your name. Let's bless his holy name. Let's say to him, Jesus, you are good. Olúwo ṣeun. enjoy ìrìn for this journey of my life fún ìrìn àjò ayé ọmọ mi yìí ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún ìrìn àjò ayé wa ibi tó bá yé wa dé ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ ìgbàlá ọkàn let's thank him for saving us let's thank him for blessing us let's thank him let's appreciate him give that honor to him give that honor to the Lord give that praise to him. Give that worship to Him. Exalt Him. Exalt Him. Exalt the Lord. Worship Him. Dúpẹ́ orí Ọlọ́run. Ọlọ́run ò ṣe. Ọlọ́run á yìn Ọlọ́run á gbé Ọlọ́run á fún ọ. Ọlọ́run á fún ọ. Ọlọ́run á fi fún ọ. Olùgbàlà ò ṣe around you. Blessed be the name of God. Blessed be the name of God. Blessed be the name of God. Blessed be the name of God. Dupe lo Ọlọ́run yìí. Dupe lo Ọlọ́run yìí. Dupe orí olorun fún ayé rẹ̀. Dúpẹ́ orí Ọlọ́run fún iṣẹ́ rẹ̀. Dúpẹ́ orí Ọlọ́run fún ayé ọmọ rẹ̀ gbogbo. Òun náà fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Olùgbàlà ó olùgbàlà ó ṣeun ayé àwọn ọmọ mi gbogbo olùgbàlà ó ṣe fún mi sẹ olùgbàlà ó orí rẹ nínú ayé wa adúpẹ́ orí rẹ lórí ilé wa adúpẹ́ orí rẹ lórí ayé ọmọ wa let's exalt him. Bless his holy name. Dúpẹ́ orí Ọlọ́run. Dúpẹ́ àánú Ọlọ́run. Dúpẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run. We thank you. We honor you. We exalt you. We magnify you. We praise you. We worship you. We honor you. Adúpẹ́ orí rẹ bàbá. Adúpẹ́ ìyanu rẹ. Jésù ṣe. Jésù ṣe. Jésù ayọ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ orí dúpẹ́ àánú dúpẹ́ orí ọ̀fẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ Jésù ṣé o Jésù ṣé ọlọ́run ayọ̀ kábíyèsí o ṣé o ìwọ ló yẹ ìwọ ló yẹ. Bye. oríire ọlọ́run thank him in any area that is good to you bẹ́ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ọ̀nà tó ti dára sí wa bẹ́ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ní gbogbo ọ̀nà tó ti dára sí wa olúwa dára sí wa o the Lord is good to us olúwa dára sí ayé wa ó dára sí ọ̀nà wa ó dára sí ayé ọmọ wa ó dára lórí iṣẹ́ wa ó ṣe ó ṣe ó ṣe let's worship Him, let's give that praise to Him. Olóṣù olóṣù olóṣù olóṣù olóṣù olóṣù olóṣù olóṣù Jésù ṣù Jésù ṣù Jésù ṣù ọpẹ́ ni mo mú wá ọpẹ́ là mú wá ẹ ṣé o ẹ ṣé o. toda ressurgiu. Yesu ṣé o Jésù ṣé o ọba tó pọ̀ ní pàtàkì we thank you Lord we exalt your name wọ́n la fi ìyìn fún alpha and omega yìí wọ́n ló ní gbogbo ọlá yìí wọ́n ló ní gbogbo ìyìn yìí we thank you Lord for what you have planned to do a gbẹ́ fún oore gbogbo tó pinnu láti ṣe fún ayé wa. We exalt him, we magnify that name that is above every other name. Ọlọ́run agbe gbé ọ ga nítorí pé orúkọ rẹ ó ju gbogbo orúkọ lọ. Orúkọ rẹ ga lọ́pọ̀lọpọ̀. Orúkọ rẹ ga lọ́pọ̀lọpọ̀. We thank you for that name. agbe gbé ọ ga fún orúkọ yẹn. A yàn fún orúkọ yẹn. lórúkọ Jésù Kristi olúwa àtagbára wa let us begin to ask the Lord our Lord God of heaven to forgive every sin that may be olúwa dárí ohun tó lè dènà mi ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ̀ka pọ̀ orúkọ Jésù dáadáa bí kẹ́ni mọ Ísírẹ́lì kó dárí in any areas of life gbogbo ọ̀nà tá a bá ti ṣe ọ́ ọlọ́run dárí jì mí ẹ pọ̀ orúkọ Jésù mi tẹ̀ wá sẹ́ begin to ask the Lord. Lord God of heaven to forgive every sin that may be. Ẹ pe orúkọ Jésù láti gbogbo ọ̀nà tí mo ti ṣẹ̀ sí ìwọ ìdùnnú. In any area that I have sinned against you. Gbogbo ọ̀nà tí mo ti ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ. In any area that I have sinned against you. In any areas of life that I have sinned against you. Olúwa dáríjì mi. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ask the Lord to forgive. Ẹ pe orúkọ Jésù. Ask the Lord to cleanse us from those sins. Ask the Lord to wash us from those iniquity. Ask the Lord to wash us from those trespasses. Ask the Lord to wash us from those transgression of our sin, of our iniquity, of our trespasses, of our transgression. Lift your voice and talk to God. Make your ọlọ́run go go go go go dá gbogbo Ask the Lord to forgive those sins, to purify our heart. Láti ya ọkàn wa sí mímọ́. Ẹ po Jésù dáadáa. My Lord and my God, purify our heart, O God. Yẹ ọkàn mi sí mímọ́. Purify me, sanctify me, O God. Ẹ po Jésù. The Lord should wash you. Olúwa mi sí mímọ́. Ìyà mi sí mímọ́ fún iṣẹ́ rẹ̀. Sanctify me for your work, O God. Sanctify me for your word, God. Olúwa yà mí sí mọ́ fún Lift your voice and talk to him. Gbé kí Ọlọ́run kó yà wá sí mọ́ fún iṣẹ́ rẹ̀. Ẹ pọ orúkọ Jésù. Olúwa yà wá sí mọ́ fún iṣẹ́ rẹ̀. Ẹ pọ orúkọ Jésù dáadáa. Ọlọ́run yà mí sí fún iṣẹ́ rẹ̀. Sanctify me for your work, O oh God. Sanctify my life. Yà mí sí mọ́ fún iṣẹ́ rẹ̀ orúkọ Jésù dáadáa sanctify my heart yá ọkàn mi yìí ọkàn mi yìí yà sí mọ́ fún ìwọ ọ̀rọ̀ in the name of Jesus ẹ̀mí rẹ kó wọnú mi in the name of Jesus as the Lord in Jesus name we pray ẹ ká pọ̀ olúwa láti gbé ìgbésẹ̀ tó dára nọdún yìí whether for the Lord sometimes we procrastinate sometimes I'm gonna do it I'm gonna change I'm not going to do it anymore. We will find ourselves until that prodigal son made that decision of the Lord for his father. Èmi ó dìde, èmi ó tọ bàbá mi lọ, èmi ó sì wí fún pé ó dìde lótìtọ́. Not only say màá dìde màá dìde, sometimes many of us what we are saying, I'm gonna do it, I'm gonna do it. I'm gonna do it, I'm gonna do it. Ipò tá a wà nìyẹn, ipò wà nìyẹn. We have not yet made that decision arákùnrin he made that decision he, he, he acted on it he made the decision and he acted on that decision he manifested ó gbé ìgbésẹ̀ ẹ̀ka kúrúkọ Jésù Olúwa ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ yí padà turn around. not procrastinating not say that I'm going to do it Olúwa ràn mí lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ to take that step of true repentance chain of heart, ìgbésẹ̀ to follow to do that your will. Wọ́n ràn mí Help me as of today. In let me put it to work. Jẹ́ kí n fi sínú ṣe láti sin lọ. Fèsì rìn dédé. To begin to work righteously. To begin to work faithfully with you, O God, in every areas of my life. Kí n bẹ̀rẹ̀ sí rìn dédé pẹ̀lú ìwọ Ọlọ́run. Ọmọ náà ń jẹ́ lánàá àgbàgbàṣẹ́. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ that this year, oh God, help me. Ọdún yìí ràn lọ́wọ́. In this prayer, help me to make that decision for you. Láti gbé ìgbésẹ̀ láti tẹ̀lé ìwọ Ọlọ́run. Láti gbé ìgbésẹ̀ láti tẹ ọ̀rọ̀ rẹ. Láti gbé ìgbésẹ̀ láti ṣèfẹ́ ìwọ Ọlọ́run yìí. Somebody pray that the help from the Lord ó ràn mí lọ́wọ́. Jẹ́ kí orí ọ̀fẹ́ yẹn bàjẹ́ ayé mi láti ṣiṣẹ́ lọ let that let that power spirit enter into my life kí orí ọ̀fẹ́ yẹn bàjẹ́ ọ̀nà mi let that spirit enter into my home enter life of my children enter into my family to make that decision for the things of you this very year a true repentance a true turn around a true obedience to you láti tẹ̀lé ọ̀rọ̀ ìwọ Jésù olúwa ràn mí lọ́wọ́. Somebody pray, the Lord God of heaven to earth, in the name of Jesus. Somebody pray that prayer. Little voice, the Lord God of heaven to help us to begin to do it, the will of God, to obey the voice of Him, to submit to His will, to follow God to the end in the name of Jesus. Thank you, my Father. In Jesus' name, our Lord, we pray. Let's pray that the Spirit of the Living God, ẹ̀mí Ọlọ́run, wọnú mi. Ẹ porú The Spirit of the Living God, ẹ̀mí Ọlọ́run That's what that enter the life of Daniel that makes the difference. Ẹ̀mí ó Remember also, that's what that enter the life of Joseph. Ojú pàdé Joseph tó that makes his life totally different. Only can we see anyone that the Spirit of God is like him like this man none kò sí so he is the one that is going to rule bàtí o bá ti ṣe ẹtí ẹ̀mí ọlọ́run wà lára rẹ̀ bí eléyìí òun náà ni yóò ṣàkóso yẹn orúkọ jésù that the spirit of God ẹ̀mí ọlọ́run is the one that will help us to judge this year ẹ̀mí ọlọ́run bàlẹ́ ayé mi lọ́dún yìí o ẹ̀mí ọlọ́run darí ọkàn mi the spirit of the living God bẹ̀rẹ̀ sí ṣàkóso ayé mi láti ṣiṣẹ́ lọ begin to lead me in the name of Jesus ẹ pe orúkọ Jésù gbé kí ẹ̀mí Ọlọ́run to begin to lead you in the name of Jesus ẹ pe orúkọ Jésù dáadáa let the spirit of God in the name of Jesus begin to lead you let the spirit of God in the name of Jesus begin to lead let the spirit of God begin to lead. Let the Spirit of God matoko prando shakaya le prendo sikelebo in the name of Jesus. Kẹ́mi Ọlọ́run kó bẹ̀ sí darí. Kẹ́mi Ọlọ́run kó bẹ̀ sí ṣàkóso. Kẹ́mi Ọlọ́run begin to direct your path. Let the Spirit of God begin to lead you. Let the Spirit of God begin to direct your path. Ẹ̀mí Ọlọ́run kó bẹ̀ sí darí ọkàn yìí in the name of Jesus kẹ́mi ọlọ́run kó bẹ̀ sí darí in the name of Jesus kẹ́mi ọlọ́run let the spirit of God begin to lead us on today in Jesus we pray oh olúwa ṣí mi lójú ẹ̀ this year láti rìnrìn àjò ọdún yìí you need it èyí ò gbúdọ̀ rìn lófo olúwa ṣí mi ní ojú ẹ̀mí ìrìn àjò ọdún yìí fábá ó pè olúwa ṣí àwọn ọmọ mi ní ojú ẹ̀mí láti rìnrìn àjò ọdún yìí olúwa ṣí mi lójú ẹ̀mí open my eyes olúwa ṣí ilé mi ní ojú ẹ̀mí remember things around you I say things in life always settle in the spirit write it down let it be on your right hand everything everything settle in this kò sí ohun gbogbo láyé tó máa ṣẹlẹ̀ inú ẹ̀mí ni it must happen in the spirit kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ láyé ọlọ́run gangan tẹ́ ẹ̀ ń sọ yìí tá à ń pè ẹ̀mí gangan lòun so God cannot be seen physically God himself is a spirit so no matter anything it must be settled in the spirit force ìyẹn fẹ́ ṣàṣeyọrí ìyẹn fẹ́ ẹni tó máa lọ inú ẹ̀mí ló máa ti kọ́kọ́ lọ ẹni tó máa ṣàṣeyọrí inú ẹ̀mí ló máa ti kọ́kọ́ ṣẹlẹ̀ eh, whatever thing that must happen must happen in the spirit and that nothing that happened tí ọlọ́run mọ̀ ń pa ẹ̀ whether good or bad kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ayé yìí tí ọlọ́run mọ̀ ń pa ẹ̀ o he is still in control kò sí nǹkan kan nǹkan kan báyìí ṣe mí nǹkan kan báyìí ṣẹlẹ̀ bíbélì sọ pé igi kan jábọ́ lára ewé bí igi ṣe ọ̀tún so you can look at the tree one leaf out of it you know out of a tree it's hard it's many God knows about it ogun ajá ló lù ú go and look at it Amos. God knows everything. He's still in charge. That's why you need to hold on to God. There's no success without settling in the spirit. There's, there's no way you can do it in life. There's no way. There's the things of the spirit. That's why you go, you need God. That's why you need God. I know there's a wisdom that you need to apply in life. Àwọn kan wà tẹ́ kí n ṣe lórí tọ́ ṣùgbọ́n above all ohun tó parí gbogbo rẹ̀ pátápátá inú ẹ̀mí náà ni ẹ wọ̀ mí ní agbára ìrìn àjò ọdún yìí o ẹ fún mi ní àṣeyọrí ní ọdún yìí ẹ̀yin ogun ọ̀hún ẹ gbà mí ní àyè láti ṣàṣeyọrí ní ọdún yìí allow me to be successful this year ẹ̀yin ogun ọ̀hún ẹ gbà mí láàyè láti tẹ̀síwájú ẹ̀yin ogun ọ̀hún ẹ gbà láàyè láti ṣe rere ẹ kò porúkọ Jésù dáadáa that this year is that year ẹ gbà mí láàyè kí ohun retí mò ń lé láyé kó bọ́ sí fún mi ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbà láàyè ó lé títí tí àmúbọ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn gbà láàyè ó wá títí wọn jẹ́ orí ẹ fi orúkọ Jésù ẹ̀yin ó gbọ́n ẹ gbà mí láàyè kí n ní àṣeyọrí nínú ọdún yìí tọmọtọmọ ẹ̀yin ó gbọ́n ọ̀run ẹ gbà mí láàyè kí n tẹ̀síwájú ẹ̀yin ó gbọ́n ọ̀run ẹ gbà mí láàyè kọ́wọ́ mi yọ́yọ́yọ́yọ́yọ́ mbólẹ́wà làpẹ́rọ́ sótólẹ́mẹ́kẹ́tìlẹ́wọ̀n. mayade bá kú tèrè bàtàsá ẹni ogun ọ̀rọ̀ ẹgbà láyè kóore kó bọ́ sí fún somebody pray ẹni ogun ọ̀rọ̀ ẹgbà mi láyè it's my time it's my turn to move forward it's my time it's my turn to go higher it's my time it's my turn to be favoured it's my time it's my turn to be blessed of the Lord it's my time it's my turn to experience God's glory it's my time it's my turn. ẹ̀yin ọmọ ọ̀rọ̀ ẹgbà mi láàyè kí ọwọ́ mi tẹ̀ can somebody open your heart to God kí ọmọ ọ̀run kó gbà ọ́ láàyè in the name of Jesus kí ogun ọ̀run kó gbà ọ́ láàyè tọmọtọmọ ẹ̀yin ogun ọ̀run ẹgbà mi láàyè kí ọwọ́ mi tẹ̀ ohun rere in the name of Jesus in Jesus name we pray say Lord I want you to lift up every attack of the devil every attack of the devil over my life gbogbo èrò igba ibi lórí ayé mi nínú ọdún yìí fún ìrìn àjò yìí every attack of the devil in my body nínú àgọ́ ara mi every attack of the devil gbogbo èrò igba ibi gbogbo iṣẹ́ ibi lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi ẹ orúkọ Jésù ọ̀run sọ di asán lónìí o every attack of the devil over my life every attack of the devil in every areas of my life every attack of the devil in every areas of your own, every attack of the devil, in your family, every attack of the devil, in your home, let evil begin to destroy them. Gbogbo èròǹgbà ibi ló tún ayé mi bí ayé ṣe ń rò fún ibi bí wọ́n ṣe ń rò fún àmúbọ́ ó yá ó yá ó yá ó yá in Jesus name we pray. I will ask a question. Màá béèrè béèrè. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run fún wa pé òun ní ètò rere fún ayé wa tí ọlọ́run sọ pé I know the thought I have towards you not of evil but it really. ni àtàbá béèrè pé òkè kí ni ètò sátani ní hmm, that's my question ẹ̀yin tẹ̀lé dáhùn mi lóhùn tí ọlọ́run bá sọ pé ètò tó wọn rere ọlọ́run ètò ọlọ́run ètò ọlọ́run sọ pé ètò tèmi rere ni okay now ẹ ṣáà mi sọ pé ọlọ́run àti I'm not saying that God and Satan are equal they are not equal sometimes we say God and we say Satan no it's not. God is the creator of Satan ọlọ́run ló dá Sátánì ọlọ́run ló dá ló dá Sátánì yẹn ọlọ́run ló dá so they are not equal so there is our God and Satan no no no no so God is bigger than Satan so he is far off but but because of the act òun rò pé because God has made him so special ọlọ́run ti dá Sátánì gẹ́gẹ́ bí tó dáa so ó rò pé gbogbo ń ti mọ̀ tó o ti ní knowledge ọlọ́run tó bá jẹ́ pé ohun tó fi God has given me the light no pé jẹ́ pé ohun tó mú ọlọ́run jẹ́ ọlọ́run nìyẹn ah ó lè jẹ́ ọlọ́run náà ohun tó rò nù ọkàn rẹ̀ nìyẹn pé ah tó yẹ pé gbogbo ohun tó ń mọ̀ yìí gbogbo ohun tó ń agbára tó ń ní ló fi jẹ́ kí ọlọ́run jẹ́ ọlọ́run o jẹ́ pé God has not yet given everything to him ah òun gbọ́dọ̀ lè jẹ́ ọlọ́run náà tó bá rí bẹ́ẹ̀ if that word make God to be God. I can and he thought to that in his heart. Not only that, he acted upon it. Ó gbé ìgbésẹ̀. over fẹ́ overthrow Ọlọ́run pé wàá kúrò bí o. The Bible says ogun sì wà ní Some theologians say oh ko it's just pé oòrùn lọ́kàn ni. No, the Bible says ogun wà ní ọ̀run and angel Michael left the battle for the Lord. Ogun wà So for one third of the angels to follow him, one third, one third ó tẹ̀lé sátani pé ah, a máa ìjà gidi gan ni eh, hallelujah is a very good fight ṣùgbọ́n ǹjẹ́ Michael ó borí ẹ̀ ó lé síta pé ó máa kúrò bí ó máa kú àtàwọn ogun eré tán mú wọn mú tán capture wọn capture àwọn míì wà lóde up till now àwọn míì fò jáde àwọn yìí sá sá jáde kó wọn lé wọn jáde there is no more place in this place now now let me go back Tell ọlọ́run bá sọ i know the thought that i have towards you ó dìde mo fi bẹ̀rẹ̀ o náà kí wàá rò pé ètò kí ni sátani wá ní hmm, kí ni sátani wá ní tọ́lọ́run bá ní pé i know the thought that i have towards you kí ni sátani wọn ní tiẹ̀. yọ yọ yọ yọ kíákíá lọ́wọ́ kan wá wà pa ìgbà tí ọlọ́sọ pé òun ní ètò rere fún wa so náà kí ni ètò sátani ó dìde mo fẹ́ kó fi gbàdúrà ni I just want you to pray so kò lè mọ tó fi gbàdúrà rárá so you know how to pray ìgbà tí ọlọ́sọ pé òun ti ètò tòun gidi ni kí lẹ́yìn rò pé sátani wà ní. Hmm. Satan plan is of evil yes ètò sátani ibi tiẹ̀ so and e, òun ní ibi hmm. hallelujah ibi lòun ní ohun mẹ́ta sì ni láti pa to kill to steal and to destroy mẹ́ta yẹn ni ní gbogbo ọ̀nà máa ti ṣe pé màá ba ayé ẹlòmíì jẹ́ màá já ẹlòmíì màá já màá já ẹlòmíì láyé ògo màá sì bá bá bá tó kó ohun mẹ́ta yẹn ni so kò ní ètò rere fún anybody and there is no one tẹ́ ẹ fi but once you are in the image of God tó bá ti jẹ́ ẹ̀ǹ tí ọlọ́run dá ní ẹ̀dá rẹ̀ you are created because ọlọ́run fi ọlọ́run fi ọlọ́run fi wá put Sátánì down ni ọlọ́run yìí ó dá ẹ̀ wá láti dojú ti Sátánì pé màá tún lé pé tí mo tún lé ẹ sí wọn á tún jọba lórí ẹ̀mí ẹ̀ ni <laughs> ìgbéraga tó wọnú ọkàn ẹ̀ o mo lé ẹ sínú ayé mo tún bá dé èèyàn ní àwòrán we are the first person of the image of God àwa ni àkọ́kọ́ in the image of in God himself so and he will reign over you so sísáàdì bá ní èròǹgbà ibi ojoojúmọ́ sì ń rò ó ojúmọ́ ló ń gbé ìgbésẹ̀ àdìsẹ́ ìwọ no matter who you are whether you are a child of God whether you are not child of God you don't care Satan don't care àtẹ̀ntó ń sìn àtẹ̀ntó gbogbo wọn his aim is to finish kò sí ẹni tó sìn tó dá lọ́lá ẹni tó sátani náà ìṣíjú náà máa mọ kẹ́yìn ni because he has no good thing to offer once the iniquity has been found in him tó ń burú láti bá ní ọkàn rẹ̀ so he has no good to give ẹ̀ mọ́ ẹ wá pé orúkọ Jésù tó bá rí bẹ́ẹ̀ gbogbo èrò ibi every every gbogbo every plans of evil gbogbo èrò bá ibi sàtánì lórí ayé ni gbogbo èrò ibi sátánì lórí ayé àwọn ọmọ mi nínú ọdún yìí fún ayé mi nínú ayé kan ètò wa ọlọ́run bẹ̀ ṣe sọ di asán as the Lord to begin to destroy ẹ pe orúkọ Jésù gbogbo èròǹgbà ibi all the plans of the evil one gbogbo èròǹgbà ibi fún ayé mi yìí ẹ pe orúkọ Jésù olúwa bẹ̀ ṣe sọ di asán ọdún yìí as the Lord to begin to destroy as the Lord to begin to set it on fire somebody pray that prayer ẹnìkan gbàdúrà yẹn ẹ pọ orúkọ Jésù that plans of evil concerning me whatever they are planning this year whatever the enemy is planning gbogbo tí ọ̀tá ń gbèrò fún ayé mi náà ọdún yìí somebody pray in the name of Jesus in Jesus name we pray as long as earth as long as this earth Sátánì kò ṣíwọ́ ṣẹ́gun ìgbà kan ní bíbélì sọ pé kò lè ṣiṣẹ́ ìgbà kan ní mo mọ̀ ní bíbélì pé sátánì lè ṣiṣẹ́ kan mọ́ as long there is earth yóò máa bá ṣe lọ ni at one point in time ni kò ní ṣiṣẹ́ kankan mọ́ ní ìgbà tí a bá mọ tán bá dé the book of Revelation olùfisùn ni tí ń da ayé láàmú wọ́n dé wọ́n sì jù sínú ọ̀gbìn bàbá bá jù put in in that pit ìgbà yẹn nìkan ni kò ní trọ́bù àwọn èèyàn mọ́ and that time the Millennium reign with Christ tàbí Jésù látàrí Jésù jọba nù ayé Jésù yìí àwa jọba nù ayé yìí ni Jésù ó máa jọba nù ayé yìí àmà gbé Jerusalem bẹ́ẹ̀ hallelujah that's another thing hallelujah ìgbà yẹn nìkan ni that's only time sáré ń dààmú ẹ̀ láàmú mọ́ torí a máa mú olùfisùn a máa dé àlàáfíà wà gbogbo àwa torí ìjọba Olúwa ni a jẹ́ ìjọba àlàáfíà Jésù at that time in the ni as long tí o sì time yẹn iṣẹ́ a máa continue ni a máa it. lọ ni ẹ tó máa pàápàá ṣùgbọ́n kò ní rí ọ̀pá lórúkọ Jésù ṣàmì dáadáa he will not have he will not have power over your life at the the the the protection of Jesus Christ will be upon you ààbò Jésù yóò wà lórí rẹ yóò wà lórí ilé rẹ will be over your life will be over your children will be over your family in the name of Jesus. The grace of God will the grace of God will rest on you. You will be untouchable. Ní orúkọ Jésù, you will be untouchable. You will be untouchable. You will be untouchable for the enemies. In the name of Jesus, you will be untouchable for the enemies. You will be untouchable for his plan. God can God can command Satan to stop ó ní ẹ má fọwọ́kàn ẹ̀mí ẹ̀ kò sì díẹ̀ láti fọwọ́kàn ẹ̀mí ẹ̀ because God is in charge kò sọ pé òun á fọwọ́kàn ẹ̀mí ẹ̀ o gbogbo nǹkan ló ṣe fún ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ yẹn kò fọwọ́kàn torí pé olúwa ti sọ fún bẹ́ẹ̀ olúwa bá sátani wí máa yíyọ ẹ̀ olúwa bá sátani the Lord will rebuke Satan for you olúwa bá sátani wí fún ọ ó ní má fọwọ́kàn ẹ̀mí ẹ̀ kò sì ṣe kò tiẹ̀ lọ́bẹ̀ torí pé olúwa ti bá wí fún the Lord will rebuke Satan over your life in the name of Jesus lift up your voice say let there be open doors for me ọ̀run mi ṣí sílẹ̀ let there be a way out ọ̀nà àbáyọ mi là ẹ porúkọ Jésù let there be open doors for me Olúwa jẹ́ kí ilẹ̀kùn ṣí sílẹ̀ let there be a way out ọ̀nà àbá ọ̀pọ̀lọpọ̀ àgbà kò sọ́nà àbáyọ mọ́ ọ̀nà àbáyọ mi yóò ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan wà pé àkóso ìkàtà lè ṣe mọ́ o there's nothing we can do anymore kò lè bá mọ́ o kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ fún wọ in the name of Jesus òwúrọ̀ rí bẹ́ẹ̀ fún ayé ọmọ rẹ ẹ pe orúkọ Jésù ọ̀nà àbáyọ ayé mi là ó yá ó yá my way out my way out my place of glory ọ̀nà àbáyọ mi là síbi àṣeyọrí ńlá ẹ pe orúkọ Jésù ọ̀nà àbáyọ mi là síbi àṣeyọrí ńlá somebody pray my way out my place of success wo ọ̀nà àbáyọ mi là fún bí ògo somebody pray your way out to a place of glory ẹ pe orúkọ Jésù my way out my place of fulfilment ìwọ ọ̀nà àbáyọ mi là síbi àṣeyọrí my way out this year can you pray that prayer ìjẹ́ òde gbàládùn àyẹn kíkí ọ̀nà àbáyọ rẹ là màtólì mẹ́ṣẹ́lẹ́bọ̀ somebody pray pray and talk to God my way out my way out my way out my way out my way out ìkàdólì mẹ́ṣẹ́lẹ́bọ̀ rapatoli me shekelebo my way out olúwa lànà àbáyọ mi olúwa lànà my way out to my place of glory my way out this year ẹ pe orúkọ Jésù ìwọ ọ̀nà àbáyọ mi náà somebody pray itarushata bekodembe rusetele ripotoli meketelebo open your heart to pray Ona àbáyọ mi náà in the name of Jesus leprosataya my way out in the name of Jesus ìwọ náà báyọ̀ mi ìwọ náà báyọ̀ mi fún àṣeyọrí ìwọ náà báyọ̀ mi in the name of Jesus your way out this year in Jesus name we pray tell the Lord whatever I'm asking you go let it manifest to me Olúwa jẹ́ kí n ní ti ń béèrè kó fara fún ayé mi Olúwa Ọlọ́run Ísírẹ́lì jẹ́ kí ohun tí mo ti ń béèrè jẹ́ kó fara hàn fún ayé mi you are asking for the fruit of the womb You have been asking for breakthrough. You have been asking for promotion. You have been asking for blessing. Ẹ wá gbà ní àdúrà. Olú Ọlọ́run Ísírẹ́lì. Jẹ́ kí o tí mo ti ń béèrè. o farahàn. Anna ti máa ń béèrè. Ṣùgbọ́n lọ́jọ́ ó máa farahàn fún ayé rẹ̀. That miracle manifest for her. Ó di mímọ̀ fún o ń ṣe ojú àlámọ́. Kò ń ṣe owó ojú oorun. Ẹ o. Kò ń ṣe owó ojú oorun. Kò ń ṣe owó ojú oorun. Kéèyàn máa náwó lójú oorun it's not anymore ẹlòmíì àṣeyọrí rẹ̀ ojú àlá nìkan ni ojú ayé ayé ò gbà láàyè ojú àlá ló ti rí pé òun lówó ojú àlá ló rí pé òun ti ń bímọ ojú àlá ló rí pé òun ti ń ṣàṣeyọrí bẹ́ẹ̀ bí ṣùgbọ́n lójú ayé kò sí nǹkan kan olúwa jẹ́ kí ìyanu mi let my miracle let my request manifest to me ẹ jẹ́ kí ìbéèrè mi kó farahàn fún ayé mi nísìnyí ẹ kò orúkọ Jésù ìgbéga yẹn kó farahàn fún mi ẹ jẹ́ kí owó yẹn ti mo léèrè o kó fara let it touch to me let it manifest for you in the name of Jesus àṣeyọrí yẹn kó fara fún ayé mi oyè oyè oyè oyè oyè sọdàdúà orúkọ Jésù orúkọ ńlá Jésù ọba tó pọ̀ dàgbára àṣeyọrí tí mo ti ń béèrè ìbùkún tí mo ti ń béèrè yẹn ẹ jẹ́ kó dùnmọ̀ fún mi ìwòsàn náà àgọ́ ara in the name of Jesus you will sanu agbára that healing in my body that breakthrough oya oya oya ya àṣeyọrí yẹn o ìbùkún bí ìbùkún yẹn that business ìgbégiṣẹ́ yẹn kó kó kó kó kó tẹ̀síwájú ní orúkọ Jésù ẹgbàádùá oya oya oya oya oya oya ẹ sọ fún Ọlọ́run alààyè ó yẹ kó bẹ̀ sí farahàn kó bẹ̀rẹ̀ sí fara fáyé mi kó bẹ̀rẹ̀ sí fara fáyé ọmọ mi kó bẹ̀rẹ̀ sí fara fún ilé mi ẹ gbàládùá lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí fara kó bẹ̀rẹ̀ sí fara lórúkọ Jésù àṣeyọrí yẹn o kó bẹ̀rẹ̀ sí fara ìwé ìgbéru yẹn kó bẹ̀rẹ̀ sí fara ní orúkọ Jésù ẹ̀dẹ̀ mi kó bẹ̀rẹ̀ sí fara ẹ gbàládùá lẹ́ni bí kí ló bá rẹ fẹ́ kó bẹ̀rẹ̀ sí di mímà kó bẹ̀rẹ̀ sí di mímà fáyé mi kó bẹ̀rẹ̀ sí jẹ fún ọ̀nà mi dúà dúà lórúkọ Jésù Kristi olúwa mi bá alágbára yẹn wí I want to rebuke that strong man. Alágbára tó ló ti yé kò ní farahàn. Daniel béèrè kò jẹ́ kó farahàn fún. Nínú ẹ̀mí ni ìjà ti ń ṣẹlẹ̀ kún gbọ́gbọ́ wò mọ̀ pé ìjà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Daniel kúkú mọ̀ pé ìjà ń ṣẹlẹ̀ nú ẹ̀mí. That Daniel don't know that something is going on in the spirit for, about him. Ó ti ń béèrè bó ṣe ń gbàwẹ̀ náà ló gbàwẹ̀. Bá ṣe ń gbà ló ah, and that false day Lord ti dáhùn gbogbo alágbára tó ní kò ní ṣẹlẹ̀ olùdènà tó sọ pé òun dènà rẹ̀ tí ò jẹ́ kó ṣẹlẹ̀ fún mi gbogbo oríṣẹ́ tí ọ̀tá láti jà mí lógun láti jà mí láti jà mí lórí oore yìí olúwa alágbára tó ní kò ní ṣẹlẹ̀ the strong man that don't want to manifest to me for me ìyanu tí mò ń béèrè alágbára tí ò fẹ́ kó di mímọ̀ fáyé mi alágbára tí ò fẹ́ kó di mímọ̀ fáyé ọmọ mi that strong man let that power be destroyed olúwa agbára rẹ̀ kó bàjẹ́ ìmọ̀ rẹ̀ kó di asán olúwa aláìlágbára ah somebody pray that prayer olúwa sọ di aláìlágbára lórí ayé mi mọ́ olúwa di aláìlágbára lórí ayé àwọn ọmọ mi make that strong and powerless over my life olúwa sọ di aláìlágbára gbogbo ipá yẹn àtètè yẹn olúwa sọ di aláìlágbára gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wà ìwòsàn nínú ẹ̀mí òun óyá óyá óyá ìwòsàn ní inú ara. chair ẹnìyẹn kọ̀ dàbí ẹni chair wá bí kí nǹkan fẹ̀yìn ó wà nílẹ̀lẹ̀ instead orí chair ló yẹ kó ojókòó sórí chair ṣòwò wà lẹ́yìn ṣùgbọ́n chair wá lẹ́yìn ẹ̀ instead kó ojókòó sórí chair yẹn ó sórí chair ṣùgbọ́n ó fẹ̀yìn tí chair bọ̀ ó wà nílẹ̀lẹ̀ mo gbàdúrà gbogbo ẹrù nínú ayé rẹ lónìí kí ọlọ́run kó mú kúrò ó bá ṣàbẹ̀ dáadáa o gbogbo ẹrù gbogbo ojókòó ojókòó ojókòó ṣùgbọ́n ìdẹ́lẹ̀ ló wà ojókòó sórí chíà instead ojókòó sórí chíà orúkọ ọ̀fẹ̀yìn sí chíà sílẹ̀ lórúkọ Jésù mo ní gbogbo ẹrù inú ayé rẹ lónìí mo ní kí Ọlọ́run kó gbé e kúrò gbogbo ẹrù every load of darkness gbogbo ẹrù àwọn ẹni bí gbogbo àwọn ẹrù àwọn ẹni ẹ̀jẹ̀ gbogbo àwọn ẹrù ẹrù àwọn ẹni ìkùkù over your life let heaven remove it ní orúkọ Jésù kó parí orí ọ̀fẹ́ Ọlọ́run kó bàlẹ́ ayé rẹ̀ kí Ọlọ́run kó fà ọ́ dìde kí Ọlọ́run kó gbé ọ lórí sókè láti inú kó ogun náà kò ṣe bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name our Lord we pray amen get that your request before the Lord ẹ mú ìbéèrè yín ẹ pe orúkọ Jésù àkókò ti tó ọlọ́run ohun tí mò ń bá ọ sọ rèé ní àkókò yìí olúwa ṣe fún mi olúwa dá mi lóhùn lórí ẹ̀bẹ̀ mi yìí father answer me over this request ẹ fi àyè gbà mí kémi náà ṣe rere yìí ọ̀run ló máa ń fi àyè gbà yàn láti ṣe rere ẹ po orúkọ Jésù mi jẹ wá ọlọ́run Ísírẹ́lì fi àyè gbà mí fún ohun tí mo béèrè yìí orí kò sẹ́ni tó ń kó ń gbà bí kò ṣe pé ọlọ́run fi fún láti ọ̀run I think that is my scripture àgbà bíbélì wo ni mo like jù mo lè sọ pé yẹn náà ni bóyá yẹn torí yẹn jẹ́ kò jẹ́ kí ayé ní dààmú lọ́pọ̀lọpọ̀ kò jẹ́ kí yẹn strọ kò jẹ́ kí yẹn sáré káàkiri nígbà tí yẹn bá ti mọ̀ pé ah, kò sí náà ti máa ṣe láìpẹ́ ọ̀hún á lọ́wọ́ sí o effort effort yẹn dáa it's good to do your effort I encourage you not only you pray take effort má bá ṣe parí àdúrà yìí bá ṣe gbàdúrà think what you want to do things you want to do I believe that hmm, I don't believe that kí what's the next thing I want to do this I want to do that so your plan your, I support that no you should just pray pray pray pray and nothing whether in times of medical go, yes tó bá jẹ́ take a step ibẹ̀ ni ọ̀nà àti whatever thing náà bẹ́ẹ̀ orúkọ jésù ó fẹ́ and you sit down the mountain orúkọ jésù olú àpẹ́bẹ̀ o <laughs> hallelujah your step your job things you think you can do ó gbà bẹ́ẹ̀ above all ẹni tí ọ̀run bá gbà láyè ni ohun tó ká gbogbo ẹ̀dá nìyẹn I love that scripture very well ó ní kò sẹ́ni tó lóko gbà owó ni àpásítọ̀ ah, owó ń kọ́ hmm, ló máa ń fún yàn o ọmọ ńkọ́ ọ̀run ni o ilé ńkọ́ ọ̀run ni o ẹ̀mí gígùn ọ̀run ó ní kò sẹ́ni àbẹ́ kò sí nǹkan tí yẹn lè bàlàyé fún ara rẹ̀ ohun tó lọ́run sọ nìyẹn yẹn what about all these people tó wọn ọlọ́run ọlọ́run náà ló fún wọn náà bàbá yóò máa mọ ọlọ́run tá bàbá ló know God kò mọ ọlọ́run ọlọ́run náà ló fún bẹ́ẹ̀ ni kò gbà ọlọ́run fún báwa nígbà tó náà bá fẹ́ tó ẹ̀ ẹ̀ máa lọ fọ́ọ̀mù láti ìdí tó fi ibi tí wọ́n ń lọ yàtọ̀ sí táwọn ń lọ ẹlòmíì ìrì ayé nìkan lọ́rùn lórí kò lè rí èmi ò fẹ́ ìrì ayé yìí ìrì ọ̀run lèmi fẹ́ ìrì ayé ó dá kéèyàn ní nǹkan láyé yìí náà but uh, the main thing ìrì ọ̀run ló ṣe pàtàkì because ìrì ayé yìí á dàálẹ̀ ọjọ́ kan ni ẹ kú orúkọ Jésù olúwa fàyè gbà mí ìwọ lẹ̀kùn mi ṣí sílẹ̀ lórí eléyìí o ẹ fún mi ní àṣeyọrí ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ mi rèé olúwa dáhùn ẹ pé orúkọ jésù mi tẹwà sẹ́ ìwọ adínlọ́wọ́ tó ń dín lọ́wọ́ ìbéèrè mi ẹ kú òlójú ọ̀nà ìwọ agbára tó ń dín ìbéèrè mi lọ́wọ́ ẹ kú o olúwa jẹ́ kí ìbéèrè mi tó ṣe ìtẹ́wọ́gbà let me please o God to answer me ẹ pé orúkọ jésù be please o God to answer to this. Be pleased, O God, to respond to this. Be pleased, O God, to open doors. Be pleased, O God, to make a way. Lórúkọ Jésù kí Ọlọ́run kó gbọ́. Let Jehovah go answer to request. Let Jehovah go answer to request. Let Jehovah go answer to your request. In the name of Jesus. Kólúwa kó dáhùn. Kólúwa kó down, Kólúwa kó dáhùn. Kólúwa kó dáhùn kólúwa kó down. kólúwa kó down. kólúwa kó down. let God answer answer to that request kólúwa kó fọhùn lórí ẹ̀ ọ̀run kó dáhùn kólúwa kó fọhùn let God answer Spirit. may you see that result happening. May you see that miracle manifesting in the name of Jesus. No delay, no denial over that request. No more delay. No more denial question. No more delay. No more deny. In Jesus' name, our King we pray. No more delay over your request. No more deny. Ajínigbé ò ní jígbé mọ́ ọ lọ́wọ́. Ọ̀run gbọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí. In Jesus' name, our Lord we pray. Open your Bible to Psalm fifty-six psalm fifty six verse nine get that oil bí òróró yẹn dání mo ní tí àwọn ẹni ayé the people of the world kàn sí ẹgbàá lọ lókè tó sì ń jẹ fún wọn mélòó mélòó agbára ọlọ́run òróró yẹn yóò jẹ fún ọ lónìí anytime you apply it will answer for you gbogbo àti bá lò ó dà kó dàn fún yín that's psalm fifty six verse nine he say when I cry unto thee then shall my enemy turn back this I know for God is for me èyí dá mi lójú pé olúwa wà pẹ̀lú mi ó ní sọ́ńdà psalm fifty seven verse six ó sọ bẹ́ẹ̀ pé ó ní break their teeth o God in their mouth break out their teeth break their break their their teeth of the young lion o Lord olúwa ká wọn ní eyín tàbí gbàgbà wọn jẹ ẹ pé Jésù as apply this oil let the enemy turn back from me bá ti fi òróró ìkanra mi ìwọ ikú ìwọ àrùn àmúbọ̀ ẹ padà lẹ́yìn mi as I apply this oil by faith anytime let favour turn back away from me in the name of Jesus gbogbo agbára tí o fẹ́ kó rọ́mọ bí gbogbo agbára tí o fẹ́ kó rí ọmọ bí gbogbo ẹ̀mí kẹ́mi ajani lólè gbogbo ẹ̀mí kẹ́mi kò tó ní mẹ́kàpá ajani lólè lójú oorun that is robbing your dream. In the name of Jesus, let it turn back from you. Let it turn back from your life. Let it turn back from you. In the name of Jesus, let it turn back from you. Let failure. Gbogbo ẹ̀mí kẹ́mi ó padà gbogbo ẹ̀mí tí ò gbà ṣe ọyẹn as you anoint yourself tó padà dúà dúà lórúkọ Jésù Kristi olúwa máa kàn gbàdúrà if I don't know I'm starting having that strong to me I don't really believe it but for you that believe it I will pray for you wọ́n tó sọ pé ó ní pé olú ọkọ ọ̀run yẹn pé ó ní husband lọ́run yẹn <laughs> to me I don't I don't believe it and I can tell you why I don't believe it because the Bible sọ fún mi pé ọkọ ọ̀run kan wà fún èmi once i'm married to jesus i'm married to jesus because sẹ́ni too good of ọmọ nígbà tó truly if you are alive for jesus that's the end of affliction. èmi sọ pé ọ̀tá ò lè dààmú èèyàn i'm not saying that satan cannot trouble you I, i will not say that but i will not say that you should believe the thing and have that mindset in you mo lọkọ ọkọ lọ́rùn ta ló fi ọ ta fi ọ if truly you are a child of god i'm talking to somebody wọ́n tán ní pé ọkọ̀ ọ̀run yẹn tó sì gbàgbọ́ kí wọ́n tó ní ọkọ̀ ọ̀run yẹn aleluya pé ọkọ̀ kan wà bẹ́ẹ̀ fún ọlọ́run èṣù lè máa afflict ẹ i'm not saying that èṣù dey afflict you i'm not saying that it can be afflicting you it hmm. can be afflicting you i'm not saying that Satan cannot afflict you but don't believe that wọ́n ní pé ọkọ̀ kan wà níbi kan ọkọ̀ ta ló if truly you are a child of God and you have given your life to Christ put that thing off i'm married to you if truly you are born again child of God Nothing. Your life is for Jesus. The Bible says all things are passed away and all things have become new. What only ní back? gbàgbọ́ pé kí ọkọ̀ kan wà ń bẹ̀ As you anoint yourself, let it turn from your life today. Say that amen. As you anoint yourself, let it turn back away from you. That affliction of the devil, that affliction of the enemies, that affliction of darkness, sátani ó máa ń jàyàn lólè a sì fẹ́ kéèyàn gba nǹkan míì gbọ́ you want just to believe that ah wọ́n ní ọkọ mi wà níbi kan wọ́n ní aya mi wà kan hallelujah I told you sometimes tọ́lẹ̀ eh, mi kò dẹ̀ bá jẹ́ kí n lọ bẹ̀ ara rẹ̀ kún ni kò ṣe anything nature béèrè fún ni but tó bá tó wà ń dojúmọ́ that's a problem right there hallelujah. But now it turned to affliction when it begins to happen. Hallelujah. Today, in the name of Jesus, that affliction leave your life alone. He said, When I cry to thee, then my enemies shall turn back. As you anoint yourself today with that oil, let the affliction of the devil in your dream, in your life, that affliction, gbogbo agbára ajanilólè yẹn, ó padà nú ayé kó padà ní ọ̀nà rẹ gbogbo ọ̀nà tí ọ̀tá ti ń gbà yọ sí ọ láti jà ọ́ lólè in any the devil is afflicting you let it turn back from you let it turn back from your life let it turn back from your dream that affliction is over that affliction is over bear the mark of the Lord bear the mark of the Lord bear the mark of Jehovah God bear the mark of heaven bear the mark of Jehovah God every affliction of the devil every affliction of the devil, every affliction of the devil over your life, you are delivered in Jesus' name. Olúwa tú ọ sílẹ̀. I stand upon the authority of the Lord. You are delivered from that power in Jesus' name. Our Lord, we pray. And now anoint yourself. Say, ìtàn bá kan mi, ó padà lẹ́yìn mi látòrí náà. Mo gbà Oh, thank you, my daddy. Oh, yes. Mo gbà mí agbára lónìí. I dare the mark of Jehovah God mo gbà ọlọ́run ní orúkọ jésù in any form that is coming to attack you ní orúkọ jésù kó padà gbogbo ọ̀nà tí ẹ̀mí kẹ́mi ń jà ọ́ lólè gbogbo ẹ̀mí sátani yíká pàtó yìí máa kó prado ṣàtẹ̀yà bègbóde mo kó prado ṣèkèlè ọ mẹnọ́ni máa kó rabatú ibẹ̀ sẹ́ríà mẹtọ́ni mi kó tóni mi sẹ́ntìrẹ̀ bakundori mi kó tẹ̀lé ma sàndìyà bakundori mi sẹ́ntìrẹ̀ mi sẹ́ntìrẹ̀ kó padà náà yé rẹ̀. In the name of Jesus, turn back today. Turn back from thee today. Turn back from the life today. Ó gbà mí ọdún. Gbogbo gbogbo ẹ̀mí ẹ̀kẹ́ ó jìnnà sí ayé rẹ̀. Ìdìyẹn já lónìí. Ìdìyẹn já you are free from that affliction to devil. In the name of Jesus. Thank you, good God. In Jesus' name, our Lord we pray. Amen. Ọ̀pọ̀lọpọ̀ àdínkù wọn ní kò wà ní ẹgbẹ́. Bàbá mi ṣẹ́yìn máa ríra yín nìkan ni. <laughs> hallelujah kò sẹ́ni tí ò kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tí ò mọ nǹkan tó ń ṣe o àfi tí yẹn bá ń tan rẹ̀ ẹni tó ń ríra ẹ̀ tó ń tó ń mú ẹ̀jẹ̀ tó ń jẹ ẹran tó ń jẹ ẹran tó ń jẹ ẹran lójoojúmọ́ ó mà pọ̀ ń jẹ nǹkan kan ẹni tó gbé ẹni tó máa mi ẹbí máa mi mọ nǹkan kan ó kàn sọ fún mi pé mo wà bí kan uh, don't believe that just put your faith in God except you know you are seeing yourself ibi tó yẹ kó bára rẹ̀ orí pé wọn náà ń fọ́ àdámọ́ àwọn yẹn òun yẹ òun àtúrí kí ni physically ni o somebody can testify to it kò jọ pé kí ni ẹyẹ tó fò báyìí I saw it by with my own eyes even as I was discussing that I was telling kò jọ pé ẹni ẹyẹ yẹn kò jọ pé kí ni tó mọ̀ ó lójú pé wọ́n ní aago mẹ́ta ní ìpàdé ìpàdé ó wọ́ ó wà tó fò ọ̀nà tó kọra wọnú wíńdò kálá ló wọlé lọ ẹnìkan náà tún kọ òun jẹ pé wọ́n ní o pé wọ́n sọ sórí fún mi o èyí pé ẹ fojú mi báyìí àjọ ń bọ̀ báyìí ṣòro láti ń bọ̀ láǹgbà ah, kílélẹ̀ ó sì wọlé kẹ́rẹ́kẹ́tẹ́ ṣòro ẹni yẹn kò mọ̀ pé òun fò ó wọlé báyìí ó wọlé ó kọ́ sálọ sálọ sálọ fò lọ pẹpẹ ẹ má jẹ́ kílẹ̀ mọ́ bá o ó dẹ̀ wọnú pé àbá ẹ ṣe mistake fò wọlé ní ni ó kọra wọlé ó kọra bàbá wọlé ojú wíńdò ló gbà wọlé mo sọ fún yín pé ẹ̀ẹ̀kan tí mo pè pọ́n sítórì ó pa ma ó pa olóńgbò màmá ẹ̀ sì kú sí yàrá mm, bẹ́ẹ̀ ni iṣẹ́ mi kẹ́mi nìyẹn orúkọ Jésù ó bọ́ lọ́wọ́ èdè yẹn o ṣàmì except you don't see yourself you see yourself that you need deliverance only the that mean deliverance pastor dey deliver your deliverance come from you inna you eh, deliver me no no no no you yourself you must deliver èèyàn bá gbowó mẹ́ta lórí nǹkan tí èèyàn fẹ́ filẹ̀ ló máa filẹ̀ accept Jesus Christ as a personal saviour I belongs to Jesus and you declare by faith through your heart you are truly free èèyàn bá gbé pásítọ̀ méje ẹgbẹ́ wọlé ẹgbẹ́ adarí irọ́ ni gbogbo ẹ̀ tó òun bá ti fẹ́ gba ìtúsílẹ̀ kò gba ìtúsílẹ̀ fúnra rẹ̀ the inner mind your deliverance today as you decide are free from that battle so wọ́n pé mi rí nǹkan kan wọ́n kàn máa sọ pé mo wà lẹ́gbẹ́ ibi mo wọ́pọ̀ mi mọ́ kọ́ ọ́n wọ́pọ̀ don't believe that I'm married to Jesus no affliction of the devil hallelujah because ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbọ́ bẹ́ẹ̀ and his and devil have captured their mind in that set mo ní kíní ẹ lóòótọ́ o ní nǹkan kan èṣù kọ́ lè máa dààmú rẹ ó kọ́ lè máa kúrò yẹn lójú ní don't believe it. I am married to Jesus. Hallelujah. Let that you break in your life. Lift up your work of your hand before the Lord. Kó lọ́wọ́ kó bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀. Kí ìbùkún Ọlọ́run kó bàlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀. As on today begin to prosper. Upon the work of your hand. Kí ìbùkún Ọlọ́run kó bàlẹ̀ iṣẹ́ rẹ̀ láti ṣiṣẹ́ lọ. Ìbùkún Ọlọ́run kó bàlẹ̀ iṣẹ́ yẹn. Begin to pray for the work. Iṣẹ́ mi kó gba ìbùkún. Iṣẹ́ mi bẹ̀ sí lérè. Let the blessing of God rest on it. Ó yẹ ó yẹ gbàdúrà iṣẹ́ mi gba ìbùkún iṣẹ́ mi lérè somebody pray iṣẹ́ mi gba ìbùkún iṣẹ́ mi ní èrè ẹgbàá lágbà iṣẹ́ mi gba ìbùkún iṣẹ́ mi ní èrè óyá óyá óyá óyá iṣẹ́ ọwọ́ mi náà doing all my project passport whatever thing I want to do kó gba ìbùkún kó ní àṣeyọrí nù iṣẹ́ yín kó gba ìbùkún let you my God bless the work of your hand let the work of your hand reach thank you my father so shall it be. In Jesus' name, our God, we pray. Amen. Remember, this week, I'm still going to, we're going to pray throughout this week over the work of your hand. And secondly, get the picture of your children. A good picture of my Mwanyidani, we're going to pray over it. And also, family, Lomo, get a picture of yourself. Hallelujah. will lọ́mọ get the picture of yourself don't worry ìwọ náà in the name of Jesus so this week get the picture of your children àwọn picture ọmọ yín and if you don't have one get the picture of yourself Or dọ́tí one náà ní eré kó kó kó ọmọ náà kó jáde lára tiẹ̀ náà kí Father we thank you for this word oh God bless it ìbùkún Ọlọ́run kó wọnú ẹ lọ. ìyanu kò ṣẹlẹ̀ àwọn èèyàn yóò ti gbẹ́kẹ̀lé ọ jẹ́ kán rí ìyanu yìí they have put their faith in you let them experience the power let God settle that case at the place of work olúwa kó yanjú ọ̀rọ̀ náà lẹ́nu iṣẹ́ mo ní kí olúwa ọlọ́run Ísírẹ́lì kó yanjú ọ̀rọ̀ yẹn lẹ́nu iṣẹ́ yẹn kí ojú wọn sì tì ọ́ bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name our Lord we pray amen. let's talk about the prayer continue tomorrow. I mean midnight. I say pray at midnight, you know, because in one. So let's see at midnight. The Lord Jehovah God will do great things in your life. God bless you. Thank you for being here. All of Ọlọ́run kó bá yín I do rẹ God bless you. See you. Bye-bye. And also this, oh, I promise this week that uh, I'm going to open the line. You know, by God's will, not first day. So, and I will do it. It's, it's good for me when we just I'm here still. You know, I'm, I, am going to do that because this is last week for the prayer. So I'm trying to do my best just, you know. You know I pray the Lord you will go minister life to you. God bless you. Bye bye. See you.